ẹ̀yin tèmi lé mo kí yín ẹ kú dédé àsìkò yìí lórí pópó ni mo wà ìmọ̀ tó bá ti di ọ̀rọ̀ lórí pópó èmi ọmọ yín olólùfẹ́ yín náà lẹ máa ń bá nídìí ẹ̀ orí pópó mo wà ìmọ̀ fẹ́ bèrè lọ́wọ́ àwọn èèyàn ìbéèrè tó pani lẹ́rìn dáàdi ìbéèrè tó fẹ́ bí yẹn yẹ bí mọ́mì mọ́mì ṣe ṣe rí dáàdi ṣe ṣe rí ìbéèrè yẹn ni pé ṣó lẹ́tọ̀ọ́ kí olólùfẹ́ méjì kọ́ máa yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ara wọn wò ètò àmọ̀ sí fóònù ṣó lẹ́tọ̀ọ́ kọ́ máa yẹ̀ wò lórí pópó mo ti wà ìtúnfẹ́ bèrè lọ́wọ́ àwọn èèyàn orúkọ tèmi ni Ògúndáre Wúràọlá lórí Orísun tẹlifíṣàn ẹ kú kalẹ̀ ẹ máa bá wa ká lọ. ẹ ó lẹ́tọ̀ọ́ nítorí pé tí wọ́n bá ń wo ẹ̀rọ ìbánisọ̀ ara wọn kò ní sí nǹkan tó ẹnìkan kan máa gbé sínú wọn á fúrì síra wọn wọn á lè ní tèmi o ó dáa. kò wá healthy kò wá healthy because <laughs> I don't know how to place it tí especially fún obìnrin ọkùnrin sì lè gbé sára ju obìnrin lọ bọ ẹ mọ obìnrin tó bá ti rí nǹkan tí ó wà fishy from there trust wọn máa bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní trust issue so i don't think ó lẹ́tọ̀ọ́. ó lẹ́tọ̀ọ́ lọ́nà kan kò jẹ́ tún lẹ́tọ̀ọ́ nǹkan tí màá sọ ni pé ó ó máa jẹ́ lórí nǹkan tí wọ́n bára wọn sọ láti bẹ̀rẹ̀ ẹlòmíì lè like ẹ ẹlòmíì lè fẹ́ràn kí wọ́n máa yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀wò ẹlòmíì dẹ̀ lè má fẹ́ràn so èyí máa sọ pé ó wà lórí àjọsọ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ àti bí wọ́n ṣe ń ṣe síra wọn. Ah, bó wàá ṣe mú fún ìyàwó ẹ ọ̀ fún ọkọ ẹ wàá ní pé ah, mo fẹ́ mẹ́sẹ̀jì wọlé ní sáré lọ wòwò tó bá débẹ̀ bí àgbà tó fọ ojú ẹ ni wàá rí ó lè jẹ́ pé pé ọ̀gá rẹ̀ ẹlòmíì pé ọ̀gá rẹ̀ ló pè é sáré pè é kọ̀ kò ní dá fún yín ẹ sọ díbú ni ẹ̀yin rẹ̀ ń dísítọ́bù ìyàwó mi kò dá tó bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n máa dá ìjà sílẹ̀ láàrin ọkọ síyàwó kí ló dé ìjẹ́ káwọn ọmọ wọn kọ́ máa kọ́ látara wọn irú ẹni tó máa ṣe bẹ́ẹ̀ kó ti kíni kó ti lọ mú ọwọ́ aṣọ ẹ̀ kó lọ rí baṣọ kò at times ó necessary ó ṣe kókó ìgbà míì kò ṣe kò kò kò lẹ́tọ̀ọ́ tó ìgbà tí mo fi sọ pé ó lẹ́tọ̀ọ́ kí olólùfẹ́ méjì yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wò ni pé bóyá kò sọkọ nílé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ó ń rìn kì í ó possible kò jẹ́ pé wọ́n fẹ́ pè fún nǹkan tí ó wà urgent i mean tó ṣe mi mọ bí mo ṣe fẹ́ pè ní yorùbá tó wà urgent kò dẹ̀ sọ kán lé ẹni tó lè deliver message yẹn fún náà nìyàwó ẹ̀ ó lè yẹ ó lè gbé ní time yẹn ó lè yẹ̀ wò even though kó ṣe message ó lè yẹ̀ wò. make sense ìjà máa ma wà nù lé ìjà máa ma wà nù lé torí nígbà tí mo bá gbé fóònù okay bá mo ní girlfriend níta ẹ̀yin náà gbé fóònù ó máa díjà lẹ́nà it's better àwọn ọmọ ẹ lọ gbé fóònù mọ́ mi yín bá kíṣìn ló wà tẹ́ bá ti lọ gbé fóònù mọ́ mi yín kí ẹ tó pè wọ́n yẹn kó bá wọn sọ̀rọ̀ tó bí èmi náà ni ìyàwó mi ò lè gbé fóònù sódà sọ á máa gbé fáwọn ọmọ dáàdi wa ń wẹ̀ lọ́wọ́ ni ọmọ mi gan lè gbé fóònù sọ ìyàwó mi ò lè gbé fóònù. Ah, kò sí kankan bẹ́ẹ̀ wọ́n lè wò ó ah, ah ṣebí olólùfẹ́ ni wọ́n ah, ah, kò sí kankan bẹ́ẹ̀ èmi ò mi ò rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ kò sí kankan tó rọrùn. ẹni tó bá nífẹ̀ẹ́ ó yẹ kó máa trust ẹni yẹn mi ò rí nǹkan tó bá mi ò rí nǹkan kan kó máa wo fóònù ẹni náà tó bá trust ẹ kò sí problem kò lè máa ṣe nǹkan kan ta tó bá tó bá nífẹ̀ẹ́. ah no kò dáa o kò dáa rárá nítorí àwọn ẹlòmíì wọ́n trust ara wọn eh, ó lè ó lè rí nǹkan sórí fóònù partner yẹn o le o le disrupt relationship o le rí nǹkan tó máa tó máa interpret wrongly she understand so kò advisable ki àwọn olólùfẹ́ máa wo phone ara wọn. ẹ̀yin tèmi ilé lẹ́yìn ìgbà tí bèrè lọ́wọ́ ọ̀tún. ló fún wa ní èròǹgbà tiwọn mo lérò pé ẹ ti gbọ́ gbogbo ìdáhùn táwọn èèyàn dáhùn lórí ìbéèrè tí mo pọn lórí kókó ní òní yìí orúkọ tèmi ni Ògúndáyé Wúrọ̀ọlá lórí Orísun tẹlifíṣàn ó